oṣù ọ̀pẹ wọlé dé àṣèyí ṣàmọ́dún láti orí Africa Magic Yorùbá èjìká ni ò kì í jẹ́ káṣọ jábọ́ ènìyàn láṣọ ìbora mi bí èjìká ò bá yọ kò sí bàbá ẹni tó lè gun aṣọ dànù ṣé bí òpó ní múlẹ́rọ́ ọgbọ́n sì ní túlétò ọgbọ́n òun ẹnì kankan wá lásìkò ọdún yìí oníkọlà ọ̀la ò lè sí bí ò bá sóní kọlọ́run ọba ó máa ṣọ́ wa jọ̀la lọ ẹ jẹ́ ká dúpẹ́ oore òní kọjọ́ ọ̀la wa lè dára bá a bá torí iṣu jẹpo